أيها المؤمنون عباد الله فاتقوا الله يرحمكم الله يقول الله تبارك وتعالى في محكم التنزيل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول جل من قائله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 kọlọ̀ lè bá aṣíwájú wa ọ̀gá wa ẹni tọ́lọ́wọ́ bá rán sí wa ànábì wa Muhammad mọ̀ ń jẹ́rìí lórí mímbà rí òdodo ìdúkọ̀ sẹ́ni kan tó yẹ ká fún lẹ́sìn tó lẹ́tọ́ àti gbèsè táwa náà fún lẹ́sìn tọ́jọba aláàlọ́ ẹgbẹ́ bí mo ti ń jẹ́rìí pa ànábì wa Muhammad òjíṣẹ́ ọba náà ni ẹrú ẹ̀ ni ọlọ́wọ́n bá rán wá bá wa ala fatratin min ar-rusul nígbà tí lè dá tí o sóbi sẹ́mọ́ kó lè jẹ́ bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira ìkí ọlọ́run ìkí ọlọ́run kọ́ bá nàbí náà kọ́ bá ara rẹ̀ kọ́ bá wọn sàhábà rẹ̀ kọ́ bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́run yọ àwa náà lébẹ̀ lẹ́yìn náà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi tó sí àtúndíjì náà àkọ́kọ́ tí kọ́kọ́ sọ lórí mímbà lónìí ni pé ẹjẹ́ abẹ́rù ọlọ́run ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run kí là ń pè ní ìbẹ̀rù ọlọ́run fi lórí mamorat wọ́tẹ́rìkùl manhiyat gbogbo tọ́lọ̀ bá pa wá láṣẹ ká ṣe bó ti yẹ ká ṣe gbogbo tọ́lọ̀ bá wá pọ̀ fún wa ká jìnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ ká má ti díẹ̀ ìṣe tọ́lọ̀ ní ká ìjìnà sí tọ́lọ̀ ní ká sí méjèèjì ní papọ̀ jẹ́ ìbẹ̀rù ọlọ́run Ibadallah ọba àlejò ọlọ́run sọ pé yá ayyuhal ladhina amanu gbọ́n ìjẹ́ bá jẹ́ múmi ittaqullaha ìbẹ̀rù ọlọ́run haqqa tuqatih ìbẹ̀rù ti pàápàá wala tamutunna illa wa antum muslimun ẹ̀ gbọ́dọ̀ kú àfi kẹ́ ikú lórí Islam Ibadallah láti bí ọ̀sẹ̀ mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ láti ń bá kútùbà wa yìí bọ̀ òun náà dá parí kátó mú tọ́pìkì ní kí ni kútùbà tá ń bá bọ̀ láti lè òun ni ká jẹ́ kí mùsùlùmí ó ṣọ́ra níbi àṣejù inú ẹ̀sìn gbogbo tí bá ń ṣàṣejù pátápátá nínú ẹ̀sìn ọlọ́run ọ̀bọ̀ fẹ́ gẹ́gẹ́ bí o ti fẹ́ àṣetò náà mùsùlùmí ààrin méjì ni ó wà ààrin méjì yẹn ní jẹ́ as-siratu al-mustaqim ọ̀nà tó dúró déédéé tí o wọ́n náà ń sábà ní ojúmọ́ tá a bá ń kírun pé ihdina as-sirata al-mustaqim ọlọ́run fẹsẹ̀ wa lé ojú ọ̀nà tó dúró déédéé torí bí yẹn bá sàṣe jù yóò ṣubú bí yẹn bá sàṣe ètò yóò jábọ́ ààrin méjì lèyẹn fi wà téèyàn fi balance láti jẹ níjẹjọ a bẹ̀rẹ̀ sí ka àwọn kíni àmì téèyàn rí téèyàn fi máa láti dùnú ẹ̀sìn mo lérò pé mo ń sọ jẹjọ pé sọ bí mẹ́rin àbí márùn-ún mo sọ méjì bẹ́ẹ̀ àkọ́kọ́ ni examu nefs wal akharina bima fawqa taqati wal istita'a kéèyàn gbélé rẹ̀ lérí àbí kó gbélé lòmíì lórí ìtọ́ kọjá agbára tipa ọ̀ká láti ṣe èèyàn bá ti ń ṣe ti ipa ọ̀ká láti ṣe sẹ̀ríà síláàmù faramọ́ ẹlẹ́ẹ̀kejì tí mo sọ́jà ẹ̀jọ́ tàhárí mọ́tò yìí báàtì alẹ́tì àbá Allahu subhanahu wa ta'ala àwọn tó ń mọ́ tọ́lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ fún yàn tẹ́nìkan wá fẹ́ sọ di haram fún yàn àṣejùnú ẹ̀sìn ni o gbogbo tọ́pátọ́ pátápátá tí mùsùlùmí tí islam bá sọ kọ́ tọ́ mùsùlùmí lè ṣe tọ́lọ́wọ́n bá ti pè nkálẹ̀ wọ̀ mùsùlùmí lè ṣe ẹlòmíì ìtọ́lọ́wọ́n gbèlè wọ̀ lọ́fẹ́ gbèlè wọ̀ báwọn èèyàn ìtọ́lọ́wọ́n pè lẹ́tọ̀ọ́ ọfẹ́ sọ di èèwọ̀ fún àwọn èèyàn ẹ̀kejì ta sọ ní ìjẹjọ náà nù nígbà kẹta tá a wá mẹ́rin lé ìjẹjọ òun ni al-ghuluw fil hukmi ala al-akharin imma bil-ghuluw fi madhihim wa imma bil-ghuluw fi damihim àṣejù nù àṣejù níbi kéèyàn dájọ́ lórí ẹlòmíì kí ni túmọ̀ Yorùbá yẹn òpin ní bá gbọ́ tó bá ní ẹ̀jọ̀ mọ̀ sàlàyé ẹ̀ tó kún náà kí ni túmọ̀ ẹ̀ mo fẹ́ dájọ́ lérí lágbájá bóyá mo fẹ́ yìn bóyá mo fẹ́ bu méjì àti kíní kejì àṣejù gbọ́dọ̀ sí kíní kò gbọ́dọ̀ wọ́ èyàn dájọ́ lérí èyàn pẹ̀lú bẹ́ẹ̀ni ìyẹn bá ṣe rí ni tó bá rẹ pété yìí ẹ gbọ́dọ̀ yín kó lé kádìtẹ̀ kú wọ́n fẹ́ràn níbi Ìsá títí tí wọ́n wá yìn ọ́ wá sí kí ni ọ̀ọ́dẹ ọlọ́run sọ pé làkọ́lé kàfàrà alladhina qalu inna Allaha thalithu thalathatin àwọn tí wọ́n sọ pé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ kèfèrí ni wọ́n ẹ̀ẹ́dì pé wọ́n pe ànábì Ìsá náà lọ́wọ́ wọn wọ́n ti yìn ó ti kọjá bó ṣe kí ni ó sì mọ́ ẹ̀wọ́n ẹ̀sìn ọ̀fẹ́ lùmọ́ ìdá ayà seventeen ọba mi sọ bẹ́ẹ̀ pé lakọ́lé kàfàrà lẹ́ni iná kọ́ló iná láha huwa almasihu ibnu mariam àwọn tí a ń sọ pé sọ ọmọ mariam ọlọ́ni o kèfèrí ni wọ́n o yóò fẹ́ràn yín sátọ̀tọ̀ ṣùgbọ́n láti pè ní ọlọ́run asẹ́dìní asẹ́dìní ìyẹ̀jọ́ náà mo mú ti àwọn míì náà wá irú táwọn ṣíà tí a sọ fún mọ́mọ́ alẹ́ pé àtàhùwà àníwọ̀n náà ni mọ́mọ́ alẹ́ ní kílẹ̀ gbàlérò ó tún ní àtàhùwà àníwọ̀n náà ni mọ́mọ́ alẹ́ tó ní kílẹ̀ gbàlérò ó tún ní àtàhùwà ìwọ̀n náà ni ọ̀rọ̀ pé kílè mi kílè mi kílè mi wọ́n ní àtàhùwà kùnà àtàhùwà kùnà ìwọ lọ bá wá sẹ ìwọ lọ bá wá sẹ wọn sì ní wọnà wọnà àbí ní kí wọn jó wọn náà wọn ní tọ níta òní náà nù ẹnìkan fi iná jó yẹn lẹ́yìn Ọlọ́run tàbí fi Ọlọ́run nù wọ́tà di mẹ́rin gbogbo àwọn ẹ̀yìn báyìí ẹ̀yìn tó gbòòrò ni tí sẹ̀ríà sàlámù sí kíni tí ò lọ́wọ́ sí ara tàbí máa aláṣẹ̀dùn náà nù mí sẹ́yìn bá ti sọ yóò náà láàmú sọ sẹ́yìn bá wọlé yìí yẹ ẹ̀yìn ó gbòòrò ni a máa sọ tàwọn tí wọ́n ń bú yẹn náà gbogbo àwọn yẹn máa bú yẹn tí wọ́n gbòòrò nínú ẹ̀ tẹ̀kífìrù nẹ́ẹ̀sì ká máa pè yẹn kébèrè èébú ni àmọ́ èébú yẹn lé ẹni tí ò lẹ́tọ̀ọ́ kébèrè tẹ́gbẹ́ káfíìn ẹni tí ò lẹ́tọ̀ọ́ kẹ́gbẹ́ ló bídíà tẹ́gbẹ́ mọ́kùtẹ́dẹ́ ẹni tí ò lẹ́tọ̀ọ́ kẹ́gbẹ́ fásitì tẹ́gbẹ́ ní fásitì ẹni tí ọ̀lẹ́ tọ́ kẹ́ pè ní sìndíìkà tẹ́pẹ́ sìndíìkà ẹni bá lẹ́tọ̀ ẹ̀ tẹ́ bá da déédéé rẹ̀ ló ṣe àmọ́ ẹni tí ọ̀lẹ́ tọ́ ẹ̀ tẹ́wọ́n pè káàdì tẹ́ǹpé ní mọ̀tẹ́lì o tẹ́ǹpé fásitì tẹ́ǹpé sìndíìkà ah èébú àkúlé nù ara ti ṣe yà kìlọ̀ fún wa nù pé tá a bá bú yàn á gbọ́dọ̀ bú ní àkúlé Ibn Taymiyyah rahimahullah ń sọ fún wa pé ní àtẹ̀kífì rọ̀ àkùlọ́ ìpènyàn ní kẹfìrí ẹ̀tọ́ ọlọ́run ni ìlà fàlàyé kẹfà àyípènyàn ní kẹfìrí o ìlà mẹ́ǹkà fọ́ra Allahu wa rasuluhu àfẹ́ni tọ́lọ́n bá pè ní kẹfìrí àbẹ́ni ànábì bá pè ní kẹfìrí kọ́ni àwọn afáàjì wa ikú débi àlọ́sọ̀rọ̀ fún wa ṣé wàá làwọn nusus àwọn ẹ̀yọ́ ọ̀rọ̀ láti inú Al-Qur'an tá a lè pènyàn kẹfìrí àtàwọn èyí ọ̀rọ̀ láti nu sunna nàbíwá muhammad tá a fi lè pèèyàn ní kèfèrí láàyè fọ́ọ̀mùhà illal ulama rabbaniyuna arraskhuna fil ilm àwọn àfa àtọ́jẹ́ ni ọlọ́run tí wọ́n jí dọ́nù mọ̀sámú àwọn ni wọ́n lè ju àwọn ayé àyẹ̀wò sọ pé tọ́lọ́wọ́n àtàlẹ́ ní wúlò kì í ṣe pé nìkẹ́ni lọ́tọ́rìtì kọ́kàn máa já síbẹ̀ anybody lọ́tọ́rìtì kọ́kàn máa pèèyàn ní kèfèrí pèèyàn lóbídíà àwọn tí ó sì ọjà wọn afa àrọ́sì kó lè fi lèmi alimọ̀tẹ́kù àwọn táwọn náà fẹ́ káwọn náà bára àwọn níbi tí ò ti yẹ káwọn bára wọn ẹlòmí òkun láwù láti pèyàn kẹfìrí ẹlòmí òkun lá láti pèyàn ní mọ̀tẹ́lẹ́ o ẹlòmí òkun lá láti pèyàn ní zèdíẹ̀ ẹlòmí òkun lá láti pèyàn ní ìtàkìkan nígbà tóun náà òkun lábi tí ọba jásí fún Ibadallah wa laysa min manhaj ahli sunnah wal kò sínú mọ́níyàjú alùsùnà wal jamaa rọ́bù yìí mùkálí wal mọ́kúté lè fisiki wal kúfúrí wal zindiq wal zandaka kò sínú mọ́níyàjú alùsùnà náà ẹ̀yin ọ̀sà ṣiṣẹ́ mọ́kúté wù ní aláṣiṣẹ́ ó lè gbìyànjú lọ́ba sá ṣiṣẹ́ awùlì mùkálí abẹ́ni tí ìtàǹjọ́ ń sọ ọ̀jọ́ra wọn òun sọ tiẹ̀ báyìí èmi sọ tèmi báyìí òun ṣe bá tó àti ẹ̀ báyìí èmi sì tèmi báyìí lọ́dọ̀ àwọn alùsùn náà àwọn méjèèjì yẹn wọ́n tẹ̀ ẹni ṣe mistake wọ́n mú káàdì àtẹnitọ́rọ̀ ọwọ́ jọjọ ara wa lórí táàjọ ń sọ tọ́jẹ́ mọ́ sí àràkọ́ gba katakura wa bẹ́ẹ̀ inú èèyàn bí alùsùn náà lẹ́gbẹ́ káfíìrì ni o wọ́n yẹn sì pé lóbi ní àwọn ẹgbẹ́ sádàkà o torí kó ṣe mistake àbàkàkọ́ wa sẹ̀mọ̀kú ìnú lọ́kọ̀ọ́ láwùjọ wa nínú ẹni bá ṣe mistake mọ́nájú alùsùnà kọ́ mọ́nájú alùsùnà yóò gbà pé bó ah, ti tó yìí ó lè ṣe mistake a ah, ó gbìyànjú ní ọ̀sà sísè a pẹ̀lú tí ń sọ yìí ọlẹ́ yìí èmi lè ní ọ̀gbẹ́ líle àmọ́ bọ́ọ̀mọ̀ sọ pé mọ̀tẹ́lì mi káfíìmù ni zọ́ọ̀nìmù ni fásitì ni sìndíkì ni a ah, lè sàmì mẹ́lẹ́ni a lè sọ̀rọ̀ náà wal jamaa ibadallah ọdún sínú owó pé ẹni tí ó ṣe mistake yìí ó gbìyànjú ó gbìyànjú tó bá sì gbìyànjú síbi tó yẹ kí ó ṣe sí olóòrùn lè fún ládá lórí ẹ̀ síbẹ̀ tó bá gbìyànjú tó bá gbìyànjú ẹ̀ bá pọ̀ sí dáadáa yóò gba ládá gbìyànjú àti kọ́kọ́ sí bí gbìyànjú ọ̀bá bọ́ sí mọ́ ládá gbìyànjú bẹ́ẹ̀lẹ̀ tó bá ṣe síbi tó yẹ ó ṣe sí ládá gbìyànjú wà lẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tí ó ṣe tó takò wá tí ń sọ nǹkan míì lẹ́yìn tá à ń sọ méjì lọ́rọ̀ tiẹ̀ ó ṣeé ṣe kó ṣe bẹ́ẹ̀ ni tó ń rí àwa ò rí tọ́yẹ ká bẹ̀rẹ̀ pé pẹ̀lú tẹ sọ yìí kí lè rí yín ní orí ẹ̀ wáyà kásá fàdí ó ṣeé kí n tọ́wà lọ́dọ̀ tiwa kọ́mọdé ọ̀dọ̀ tiẹ̀ tá a farabalẹ̀ ṣàlàyé gbà ẹ̀ bá sì tún wo àwọn nǹkan tí ó rí báyìí ká tó sọ pé ètò yìí ń lọ kò sí ẹ̀dá náà lórí ilẹ̀ ọlọ́run kò sí illa al-ma'sumun àfàwọn ànábì tó lọ́wọ́ gáìdì nìkan bẹ́ẹ̀ni kan wàá ṣe ayé láti ìgbà tí ọmọ ṣayé kọ̀ wá ní ní mistake á kò ṣe ṣe kò jẹ́ èèyàn náà tí n bá sì jẹ́ èèyàn yóò mọ̀ sí mistake tí n bá jẹ́ èèyàn yóò mọ̀ ṣàṣìṣe kọ́ni àwọn ànábì ọlọ́run ká ní wọn ṣàṣìṣe ọlọ́run tún àṣìṣe wọn sí i. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه كلا إن هذه تذكرة إتنجي اسمنا bí wọn bá fẹ́ sàṣìṣe ọlọ́run tàwọn jì gbogbo tí wọn bá ṣe tọ́lọ́wọ́ bá tàwọn jì lórí ẹ̀ ìdú ọlọ́run pẹ̀ pẹ̀lú wọn torí wọn jà níbi ọlọ́run èyí tó bá fi wá di pé yọjà ṣìṣe ọlọ́run ṣe kí ni yóò tàwọn jì lórí ẹ̀ yóò ní rárá ah, báyìí ni òwì orí tó ọba wí lódò fi èmi ọlọ́run ìdáhùn fi jẹ́ máa súnmọ́ náà ẹ dákun wá ìbílẹ̀ lọ́sọ̀kalẹ̀ mọ́ sọ́lọ́ ń bá wọ sọ̀rọ̀ ní tó fi ní òní sọ̀rọ̀ wọn sùn ẹni tó wá jẹ́ni tí ń sin nǹkan tí kì í ṣe màsúù lẹ́yìn àwọn ànábì Ọlọ́run tí wọ́n jẹ́ màsúù mọ́ ẹni tí ń ṣe nǹkan tí kì í ṣe màsúù èyí tó dájú jù ní pé èèyàn ni yọ sàṣìṣe ṣé Ọlọ́run fún rẹ̀ wá sọ̀rọ̀ tó kílíà ọba mi ní innal hasanati yudhibna as-sayyi'ati alhasanati àwọn sẹ́yẹrẹ yudhibna as-sayyi'ati ìmọ̀ kọ́sẹ̀ kú lọ́yìn ìtumọ̀ ẹni pẹ́sẹ́ eré nìyẹn tó bá pọ̀ ju ṣe mistake rẹ̀ lọ yóò pèsè iṣẹ́ tó pọ̀ wọ́n pa àìsè yẹn rẹ̀ wá ìtẹ̀yìn ọkàn máa wá sísè bẹ́ẹ̀ ní wùsẹ̀ rẹ̀ tó lè bá sísè nìkan lẹ́yìn òkúti ẹni sísè rẹ̀ lẹ́yìn náà bí mo bọ́rọ̀ dé jẹjọ gangan mo wá padà sí ṣe rí àwọn táàtò rí ẹ̀ máa báyọ̀ nínú ṣẹ̀ríà Islam káàkiri ẹ̀ máa báyà jà nínú ṣẹ̀ríà Islam káàkiri ẹ̀ dìde síyàn nínú ṣẹ̀ríà Islam méjì ni o méjì ni gbogbo ẹ̀ o méjì ni méjì péré náà ni ṣé ẹni méjèèjì o ìkan lásán ní ìkejì gbà wẹ́lẹ́wẹ́lẹ́ o ìkan lásán ní ìkejì gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ owó ni ọ̀lásán ní se lọ́mọ sí alẹ́ lẹ́bọ̀ lọ́mọ jẹ́ adéjàkúta lọ́mọ jẹ́ adéjàkújẹ lọ́mọ jẹ́ adéjàkújẹ èyí tí ọ̀dá sọ lílẹ̀ bọ̀ bí yàrá kú sórí ẹ̀bọ̀ ẹ̀mẹ́ dá tòrọ ẹ̀ gbọ́n tó kú sórí ẹ̀bọ̀ jù ní àwọn tí a fẹ́ sàdúrà fún ọlọ́run dá wọn lákẹ́lẹ́rí èmi o àkọ́kọ́ náà nù mo yẹ èyí tí ọ̀dá sọ níwà ọlọ́run mi sọ pé inna Allah la yaghfiru أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن الله وبا لا يغفر لسافريكي أن يشرك به كيسب ولو وفي جسد jásí pé tá a gbọ́dọ̀ lò tó gbọ́dọ̀ ń tẹ̀lé wa ọ̀rẹ́ ẹ̀bọ ní o ọ̀rẹ́ ẹ̀bọ ní o tọ́lọ́hùn ní ìfìrí jẹ ní bá ṣe bọ́ ó bá túbá kú tó kú tó àwọn túbá rẹ̀ ó bọ̀ àmọ́ kò kú kú kú sílé ẹbọ kò sábẹ̀ líkì o kò sábẹ̀ líkì o àkọ́kọ́ tó lágbà tó ní ọ̀lásọ nínú o tọ́rọ́bà mi nínú lọ àwọn ọlọ́run láyé kìfì òun ní sábẹ̀ líkì àyúṣe àkàbẹ̀ tó ń ṣe bọ́ pẹ̀lú o wọ̀yá kìfì òun sábẹ̀ líkì máa dúnà dáríkà èyí tó bá kéré sí ẹbọ límọ̀ ìyẹ̀ṣáà fẹ́ni tọ́nà bá fẹ́ ọlọ́run gbogbo tá a bá ṣe fi wá sínú àwọn tó fẹ́ fi wá sínú àwọn tó fẹ́ ọlọ́mọdé àṣẹbọ́ o ẹ wo jẹ́ ẹ lọ lọ ẹbọ kúkún ẹ má débi ẹbọ ẹ má débi ẹbọ ohun tó burú tí ọ̀dọ́ láfi ti dín abá kú bí ẹlẹ́bọ wà o gbogbo táwọn afẹ́sí bá jùwé fún ọpẹ́ bọ́ ni jìnnà sí kẹfẹ́ kẹfẹ́ kẹfẹ́ ẹbọ kékeré ni ẹbọ ńlá ni ẹbọ tọ́mọ̀ ni ẹbọ tó pamọ́ ni kò sáfìríjì lórí o bọ́ọ̀bá kú díẹ̀ kò sáfìríjì o bọ́ọ̀bá kú díẹ̀ kò sáfìríjì o ni mo fi ní gbogbo ń tà dìbẹ́tì yìí méjì ni ìka ọ̀dà sọlé èyí dìbẹ́tì ẹbọ sọ̀rọ̀ lórí o ògùn ẹ̀ ní mọ́sẹ̀kí bọ́ ọba sí ní ọba kú díẹ̀ ò lè ráfìrí tí o kọ́ fọkànlẹ̀ balẹ̀ o ó dàrẹ́ láàmú ọba kú díẹ̀ bọ́ àfìrí tí kankan ò lè lé papọ̀ o kò sáfìrí tí kán tí ó lè papọ̀ bàbá nàbí Ibrahim ó kórè ọkọ àti wàá gbọ́ bàbá mi àwọn wọnú tọrọ àfìrí náà gbá fún o nígbà tó lọ́wọ́ wá gba fíríjì rẹ̀ tó náà wá farabalẹ̀ kọ́ lọ́wọ́ gba fíríjì mi ọlọ́run tó wá ń kì í gbé nínú àwọn kíní yóò yẹn dáadáa ni orí wọn gba fíríjì bàbá rẹ̀ yọ àkútá níbi ọjà lè láyé ànábi pta ànábi samuel tó wá ń pèpè yàhámù kólé kẹlẹ́mọ̀tà àhójú lákàbí ha àní o ti ẹ̀ gbígbóná òun lẹ́ẹ̀kan ẹ̀kan sọ pé láyé lálẹ́lá òun lẹ́ẹ̀kan àkójù lákàbí àbíndàlá ibi sèbi fọwọ́dù ọlọ́run òun kan ti ẹ̀wù kan ní ọ̀hún lẹ́ẹ̀kan àwọn tó jókòó tì yí láwọn àgbọ̀gbọ̀jẹ lẹ́bọ wọn pe àtàsùbà àmì lẹ́tì àbẹ̀lẹ̀mọ̀tọ́ni ìwọ àbútọ́ni tó ikú wọ́n làgbà sọ wà fèsì àwọn babalá baba wa lè ní ọ wà fílẹ̀ ní bí i ti ń pín lọ́wọ́lá olè ìpín mọ́ dàbú ṣàdíwá náà ti ń kìlọ̀ fún ìdíṣà àwọn kọ́sọ̀ pẹ̀lú wọn dùn àwọn alùsùn náà ní mọ́jú wọn tàn ọ́ níbi àwọn náà kọ sí ọ̀rọ̀ pọ̀ tí wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ báwọn kan náà ti ń wí fún àbótọ́ níbi ìjọ ní ọmọ níbi ọmọ kú ànábì ò débi sáré rẹ̀ ànábì sọ fẹ́ ni pé àlè wáàbì fìmọ́nà àbíkà lórí ipò òkú bàbá rẹ̀ mọ́lẹ̀ lórí ipò mọ́lẹ̀ lórí ipò mọ́lẹ̀ ẹ̀kọ́ tẹ́lẹ̀ ìmọ̀ ẹ̀bọ̀ jáwádà ẹ̀bọ̀ jáwádà nínú tí ò sí ibi sàwádà lẹ́bọ̀ wà àkọ́kọ́ nù ìdajì ọ̀rọ̀ ogun tá a sọ yìí ọlọ́ni wọ̀ ẹ́ nínú mọ́ nínú ẹ̀dá ní ká ìmẹ́yàṣá ìtọ́ba kéré sẹ́bọ tí ò tó ẹbọ òun ọlọ́run ó sàbíríjì rẹ̀ fẹ́ni tó pamẹ́ nínú àwọn tí ò kéré sẹ́bọ ní kàbá irú dùnú bí wà àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńláńláńlá bó tilẹ̀ òkẹ́sẹ̀ òun tóbi tó nù kàbá nà lọ́wọ́ ó kéré sẹ́bọ ọlọ́run wa mi yé wa pé ẹni tó bá ṣe gan táàtà mọ̀ṣí àti là lábẹ́ bọ́lọ̀ bá ti fẹ́ ní ó sọ̀rọ̀ rẹ̀ kí ni ìgbọ́lọ̀ bọ́lọ̀ bá ti fẹ́ ní ó sọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ ẹni tó bá wọlé wọn lè fẹ́ ní ju ìgbóni ọmọ àdìjẹ́ náà tó bá ti wọlé wọn sọ fún pé lọ jí ẹsẹ̀ tó ṣe nínú náà àmọ́ ló wọn ní parẹ́ sínú náà tó bá jí ẹsẹ̀ náà padà bọ̀ wá ní àdìjẹ́ náà gbogbo ntẹ́ ní síbẹ̀ yẹn wá ti sẹ́kọ̀ pẹ̀lú ọlọ́run òun lọ́wọ́ nítorí kàbá yìí ni wọ́n ráyẹ̀ náà lọ sọ lọ́pọ̀ tí ọ̀jẹ́ àwọn àdísì ń bẹ tí ìyàbá gbọ́ tí ó tún farabalẹ̀ sí ẹ mẹ́gbẹ́ta òyìn ní lágbára púpọ̀ ìmọ̀lá wọn kì í ṣàwàdà sẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ni ẹ lọ wọn ní sọ yíyá yìí ti Bukhari àti Muslim àdífi Abu Dharr al-Ghifari radiyallahu ta'ala anhu ó ní mọ̀lọ́bà nábì níjọ́ kan wọ́n àlẹ́ yìí tẹ́wọ́ abẹ́yẹ̀dì aṣọ funfun lọ́wọ́ ní ara rẹ̀ ó wà ní àyè ó sùn mọ́ wá padà ńgbà wá sí sáà mo tún wá lọ lè bá wàkàlẹ̀ sẹ́yìnkà ó ti jí ń gbà náà fàkà ọ̀là níbi wọn sọ pé máa gbá mi sí yìí o mẹ́mí ní àbùdí kò sí ẹrú ọlọ́run ọba kan qala la ilaha illallah tí ń pè la ilaha illallah thumma mata ala dhalika tọ́wọ́ kú lórí la ilaha illallah yẹn tó kú lórí ẹ̀ illa dakhala aljanna àbíkọ́ wà aljanna sẹ́wọ̀n pé aláwọ̀ yẹn náà kì í ṣe tẹ̀lé ahọ́n o yóò máa jẹ́ pẹ̀lú mọ́jẹ̀mú mẹ́ta ni o yóò máa jẹ́ qawlan bil lisan wa i'tiqadan bil janan wa 'amalan bil arkan qawlan bil lisan yóò máa sọ lórí ahọ́n wa i'tiqadan bil janan yóò jòkó bẹ́ẹ̀ sínú ọkàn rẹ̀ kó wọn gbọdọ̀ fẹ́ lómi lẹ́sìn yàtọ̀ sí Allah wa 'amalan bil arkan yóò máa ṣiṣẹ́ tọ̀ àwọn àpá sọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ti ń kánú wọn mi náà ka méjì wọn mi náà ka kan o má bí àwa dúró sí mẹ́ta kọ́ọ̀lù bil lisan wa amalun bil arkan wa i'tiqadun bil janan mẹ́ta ń bá pé anabi ni ka sọ fún mi pé dakhala aljanna yóò aljanna qult Abu Dharr al-Ghifari wá ní mọ́sọ́fà níbi pé ya Rasulullah wọn gbá àdìsí yìí o ìwọ òjíṣẹ́ Ọlọ́run wọ ìzánà wọ ìsáwà ọdà tọba ṣe sì náà kọ wọ ìsáwà tọba jẹ lè kọ alẹbi ni bẹ́ẹ̀ ni wọ ìzánà wọ ìsáwà kódà kó sì sì náà kódà kó jẹ lè. àwọn ẹ̀rọ ìbádọ́ náà. ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run wọ́n ń zanẹ́ zarak kódà kó jalè kó ṣe sinna anabi tún ní bẹ́ẹ̀ ni wa in zana wa in saraka kódà kó ṣe sinna kódà kó jalè wọn wá wí bí ẹlẹ́mẹ̀ta ń gbọ́dọ̀ kẹta anabi wa ni alarọ́gìmí ànfi abidhar kódà kábùzárì mọ kéjù bẹ́ẹ̀ lọ yóò ti rí kábùzárì mọ pariwo jù bẹ́ẹ̀ lọ bí ó ti ṣe ni yóò ti rí ìtumọ̀ ni pé kọ́là ká fi mú àwòzárì gbolẹ̀ ìtumọ̀ ni pé kó wí jù bẹ́ẹ̀ lọ ní túmọ̀ kézi kí wọ́n máa fi mú ẹ̀gbọ́n nú ẹran gẹ́ni. sẹ́rẹ́dì ọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n rí gbọ́ pé mo rán sí náà o lẹ́yìn tó ti gbọ́ yìí má débẹ̀ o mo sẹ́rẹ́ nìkan ló lè já o níta kàn fàyọ́nù àdìsí yìí ni pé amalu wà fẹ́ni tó jásírú ẹ̀ tí ọ̀gbọ́pẹ̀ ọ̀darí gbogbo ń ṣe láì dá ìfọkàntẹ́wà lọ́dọ̀ ọlọ́run kó lè fèrè jẹun ẹ̀kọ́ tá a kọ́ náà dì sí yìí ni pé ẹni tí dánrú ẹ̀wò rí bọ́yọ́ jalè rí ẹni dánrú ẹ̀wò rí bọ́yọ́ ṣe sìnà rí yóò mọ̀ nínú ká pé peter òyìn dùn òun bá dúró déédéé ìmọ̀ ọlọ́run lọ́kàn òun tó bá dúró ọlọ́run lè ṣe kí ni ó lè fèrè jẹun ẹ̀kọ́ náà dì sí inú ẹnìkan rán sí inú ẹnìkan rán lólè o tọ́wọ́ tí ń wí fún ọkọ wọn o nínú tó burú ni zina wà nínú tó burú ló lè wà tẹnìkan ò lè yọnu sí kí wọn ṣe pẹ̀lú ìyá òun ẹnìkan ò lè yọnu sí kí wọn ṣe pẹ̀lú ìyàwó òun ẹnìkan ò lè yọnu sí kí wọn ṣe pẹ̀lú ọmọ òun ẹni bá yọnu sí rú ẹ ti dẹran kó ti kó léèyàn ẹni bá yọnu sí pé kí wọn máa bá ìyá òun ṣe sìná ẹranko ni kì í ṣèyàn mọ́ ẹni faramọ́ kí wọn máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìyàwó òun ẹranko ni kì í ṣèyàn mọ́ kọ́dọ̀ ọmọ tó bí ọmọ rẹ tọ́lọ́ ń lè wí tẹ́nìkan máa ń tẹ̀lé òsì bóun lé ìkí lọ́wọ́ mi ó dìde sọmọ rẹ náà tó yọ búlálà tọmọ náà ẹnìkan ò ní yọnu sí sẹ̀ǹpẹ́sẹ̀ bú nánu hmm, ta ló yọnu sí kí wọ́n jí mọ́tò òun sasọ kí wọ́n kálí ibi tó sásì ibi kí wọ́n yọ̀ bọ́gán ní okó dúkìá rẹ wá iṣẹ́ ẹ̀bú ni iṣẹ́ ẹ̀bú ọmọ jẹ ẹni bá ti wá jásírò ẹ̀rí kọ́lọ̀ mójútó àwòyídìí nítorí ìdí rẹ bá dúró o lè wọnú wọ̀yẹ́gí fírù mọ́ dúnú ẹ̀dá líka lèmọ̀ yàṣà ẹni ọlọ́run bá fẹ́ lè fẹ́ rí irú ẹ̀ jìn ẹnìkan ọ̀rọ̀ ń sìn náà ẹnìkan ọ̀rọ̀ ló lè iṣẹ́ ẹbú ni iṣẹ́ ẹbú ń jẹ́ mọ́dé díẹ̀ o àmọ́dìsí yìí ń tọ́ka lérí pé ẹni tàwíìdì rẹ bá dúró tí sètáni bá lò tọ́já sínú ẹ̀ṣẹ̀ tọ́wọ́ bá náà wọ̀ fẹ́ni tó ń bá fẹ́ sọ wà ní ntọ́lọ́ fẹ́ni bí tí wàhálà ti dénú kò sí ntọ́ kílíà sí ọkọ̀ wọnú lèmọ́ yàtsá kò kílíà sí ọ ọba kú débẹ̀ bá débi yẹ. ìtọ́ba ti sẹ́mi ẹ̀ ní ọmọ lọ́túbá ìbádàlá sẹ́mi pé káwárà wọn kálé ni kí wọ́n máa pè yẹn kèfèrí kí wọ́n máa pè ń kí wọ́n máa pè nígbà kí wọ́n máa pè láwo lẹ́ni tí ò ṣẹbọ pẹ̀lú ọlọ́run yóò láṣìṣe bóyá ìròrí wọn ọjọ́ ara wọn àmọ́ tòhídì ẹ̀ ṣe kí ni ó dúró wọn tẹ́ ń pè ń kèfèrí ọlágbára fa ìmọ̀ pèèyàn láwọn ọkọ̀ táwọn wí bíi káfíìr bíi mọ̀tẹ́dẹ̀ bíi zindéèkà bíi fásik àwọn kan mọ̀ lágbára ṣé ọlọ́fọ́dẹ́ pẹ́ nìyẹn tí ọba jẹ́ ẹ̀sìn ẹ̀ máa ń padà bọ́ ọ̀dọ̀ rẹ̀ النبي محمد، muhammad inú hadisi abdullahi bin umar radiyallahu ta'ala anhuma anabi ni ayyama muri'in qala li akhihi ya kafir èyí kéyìí inú èèyàn tó wá sọ fọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé kèfèrí yìí faqad biha ahaduhuma ọ̀rọ̀ tó sọ wọn lọ ẹnìkan ó mú náà àwọn méjèèjì o ọ̀rọ̀ tó sọ wọn lọ ní ẹnìkan tó bá yẹ pé ní tẹ́ ẹ pé ń kébèrè òun kébèrè bá ní tòótọ́ òun ló mú bẹ́ẹ̀ ni wọn bá jẹ́ kébèrè mọ́ ọ̀rọ̀ tó sọ rọjà àti àlè yìí ń padà bọ̀ wá bọ̀ o kálukú ọmọ tí ọmọ sọ o gbìyànjú ló ń bídíà gbìyànjú kèfèrí gbìyànjú fásìkì gbìyànjú sì di kẹrọ tó lágbára ni ibadala anabi wa muhammad nínú àdìfi abudulayi gifari miin olóhùn gbọ́tà nábì ń sọ pé láyẹ̀rì mí rajulun rajulan bil fusuq wala yarmihi bil kufr illa irtaddat alayhi idha lam yakun sahibuhu kadhalik bẹ́ẹ̀ bá sọ fún yẹn pé fásìkì ni ọ́ tó pè yẹn ní fásìkì àbọ̀ pè yẹn ní káfíìr ọ̀rọ̀ yẹn ń padà àbọ̀ wọ́n bá ọ bẹ́ẹ̀ nìyẹn ọ̀bá lẹ́tọ̀ sí ló fi pé yẹn mọ ti èèyàn sọ ní o kọ́dà anabi wa muhammad ó kìlọ̀ fún wa púpọ̀ nínú tá a tún gbọ́dọ̀ pé yẹn ní adúwòlá ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run ni a gbọ́dọ̀ pé yẹn bẹ́ẹ̀. nínú hadisi tí Abu Dharr al-Ghifari gbà wá nínú Sahihu Muslim anabi ń sọ pé ní wa man da'a rajulan bil kufr ẹni bá pẹ̀ nìkan yìí aw adúwòlá àbọ̀pẹ̀ nìyẹn ní adúwòlá wa laysa kadhalika tẹ́ni fi lè jẹ́ bẹ́ẹ̀ ilà hara àlè àfikún àwọn padà sódò ẹni sọ bàdàlà àwọn ọ̀rọ̀ táwọn sọ ní tí ò kílíà sí wa ẹlòmíì yóò máa rò nínú ẹ̀mí rẹ̀ tí ọ̀dà lójú ni bá yóò rò ó ni yóò sì lẹ́ẹ̀ máa yàn ara sóòtọ́ ní táwọn wínú kéèrò ọmọ burú sáwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ẹlòmíì yóò kàn furasí yẹn náà ni mo furasí tí ń ṣe mọ̀tẹ́dù ni ọ̀jẹ̀ mo fura sí ìrètí ni wọ́n mọ́ mo fura sí. sẹ́rà wọn kaba yìí ìmọ̀ basi olórí jẹ́ ni mùsùlùmí yashadu alla ilaha illallah tí sàádà rẹ̀ yẹn jú ó tún gbà pé wà anna muhammadan rasulullah ta lọ́rùn ọ pé wọ́n ni kò mójútó ta ló ràn ọ́ pé wọ́n lọ́kàn tó jẹ́ pólísì rẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ tí ọ̀dọ́ lójú níbi ọ̀rọ̀ tí rò nínú ẹlòmíì lọ jẹ́jẹ́ wọ́n bá júwèé ibi tí ń lọ ta ló ràn ọ́ pé wọ́n ní kọ́ ọ máa mójútó àṣírí rẹ̀ ta ló ràn fi wá ń pè yẹn ní mufitẹ́díò ẹ̀ ń pè ní fásikì ẹ̀ ń pè ní jàǹdùkú ẹ̀ ń pè lómi káfíìrì ẹ jẹ́ sọ̀rọ̀ pẹ̀lú àwọn gbólóhùn yìí ṣe é rántí ọ̀rọ̀ usama ibn zayd ibn haritha tí wọ́n bọ̀ láti ibi tí anabi rán wọn lọ tí wọ́n sì parí àsẹ́mẹ́ta anabi fún wọn lọ́wọ́n tí wọ́n darí bọ̀ ọ̀kan náà wọn àti ọ̀kan náà wọn asọ́rù madina bá pàdé arákùnrin kan nígbà wọn súnmọ́ ọkùnrin yẹn ọkùnrin yẹn ti rán ní ilaha illallah ọkùnrin àǹsọ́rí òun ngbà tó gbọ́ la ilaha illallah ó káwọ́ kò pé ah mùsùlùmí ni usama ni fatọ antuhu bẹ́ẹ̀ mi ti gun ní nǹkan hata qataltuhu tí mo fi pa àwọn méjì wọn jọ ń bọ̀ ìkan mú dẹ̀ usama gun ó sì pa gbọ́ pátán bá dọ́dọ̀ nabi wa muhammad wọ́n bá fa ànábì lábọ̀ pé tọ́ bó ti jẹ́ bó ti jẹ́ bó ti jẹ́ ni o ànábì ni ya Usama ìrẹ Usama àkọ́tàlítàwù ó sì pa á báadà máa qala la ilaha illallah lẹ́yìn ìgbà tó sọ gbólóhùn la ilaha illallah Usama ni mo ní ya Rasulullah òjíṣẹ́ ọlọ́run innama kana muta'awwidhan ọkàn wí kó fi kọ́fà rẹ̀ ni ọkàn wí kó fi kọ́fà rẹ̀ ni usama lanabi wa sọ pé a ah, akọtalita o bàdàmà qala la ilaha illallah anabi wa tẹnumọ́rọ̀ yẹn o sì pa lẹ́yìn tó sọ pé la ilaha illallah o sì pa lẹ́yìn tó sọ pé débi pé usama ni a ah! ó dàbí kí n má ti gbà sílámù ganjọ́ yẹn. nínú àwọn rìwáyà mi usama sọ fún anabi pé innama qala khawfan min as-sila ìgbà tó rí nǹkan ìjà ló fi nílẹ̀ lọ́wọ́ ká má fi lè pa òun ni anabi ní afala shaqaqta an qalbi sọ lágbáyà rẹ̀ wò tó mọ̀ pé ntójú wínú sọ lágbáyà rẹ̀ ló sì mọ̀ pé ntọ́ wà lọ́kàn rẹ̀ tójú wínú tó wínú. hatta ta'lama aqalaha am la sọ lágbáyà rẹ̀ wò ni. So, tó fi mọ̀ pé ntọ́jú sọ pé aláwù ni pé idà lọ́dẹ́rùbá nù rìwáyà mi nù ni inú rìwáyà mi ti ń bẹnu muslim anabi ní àkọ́tálítàwù ọ̀pá kọ́là náà ó lọ́n pa anabi ní fakaifa tasnau bi la ilaha illallah idha ja'at yawm al-qiyamah gbólóhùn la ilaha illallah yẹn tó bá dínjọ́ al-qiyamah tó wíwọ̀n kí ló sì sí i. gbọ́dọ̀ aláwọ̀ tó wí tí wọ́n yẹn bá dénjọ́ àlìkìyàmà kí ni wọ́n sàmù sèṣì kí ló sèṣì ń jọ́ àlìkìyàmà. ìbádàlá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jẹ́ àti ara àwọn èèyàn fẹ́nu kọ tí ó wà á ba àlìkìyàmà tiwa náà jẹ́ ba àlìkìyàmà tiwa náà jẹ́. ìsèmọ̀ ìmọ̀ tọwọ́ bọ̀ dọ̀máyìrò àwọn èèyàn ọkàn àwọn èèyàn tẹ́ ẹ̀ mọ́tí bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ tẹ́ ẹ̀ wá ń ba rọ́wà sí ọkàn rẹ̀ ẹ̀ da rọ́wà sínú ọkàn wà tó burú allahumma aizza islam wal muslimin wa adilla ash-shirka wal mushrikin wa dammir a'daka a'da ad-din wansurna nanu ibadakal al-muwahhidin آمين يا رب العالمين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 kọ́kàn àwa náà kọ́lọ́n sáwa náà lẹ́ni rí o kọ́ lọ bẹ́ẹ̀ títí dojú ẹ̀sán ibadallah jókòó tó bá mi ẹlẹ́ẹ̀kejì tí ò ní gùn àsìkò òun ti wọlé ọba mi ń bá wa sọ̀rọ̀ pé yá ayú alladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì ittaqullaha ẹ̀bẹ̀rù ọlọ́hun wàkúlù qawlan sadida ọ̀rọ̀ tó dáa nẹjọ́ máa jáde lẹ́nu yín ọ̀rọ̀ tó dáa yẹn yuslih lakum a'malakum àwọn ṣe tọ́ba kù díẹ̀ káàtó ọlọ́run tún ṣe fún yín wa yaghfir lakum dhunubakum àwọn ẹ̀ṣẹ̀ yín ọlọ́run forí ẹ̀ jìn yín wa man yuti illaha wa rasulahu ẹni bá tẹ̀lé ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ faqad faza fawzan adhima bí tá a bọ́rọ̀ dé inú tẹ́ sọ́ra fún èèyàn mina takfir ẹ sọ́ra fún kẹ́ máa pa àwọn èèyàn kèfèrí iṣẹ́ tó burú jáì ni torí pé tẹ́ ẹ bá pe mùsùlùmí mùsùlùmí tẹ́ ẹ bá fi lè pè ní kèfèrí bí ìgbà tẹ́ pa ni o ẹ̀ṣẹ̀ tẹ́ gbà lórí ẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ́ gbà lórí ẹ̀ àti ìjìyà tó wà fẹ́ni tó pe kèfèrí tó pe mùsùlùmí ní bí ìgbà tó pa ẹnìyẹn ẹ̀ṣẹ̀ ni wọ́n pa ni wọ́n fún tí wọ́n bá fìyà jẹ ìyà ẹni tó pa ẹnìyẹn ni wọ́n fi jẹ ẹ lọ́wọ́ ní sahil Bukhari anabi ni waman laana muminan ẹni bá laana mumini kan fahuwa kakatilihi bí gbàtọ́ paani waman qadhafa muminan bi kufurin fahuwa kakatilihi ẹni bá lẹ́kọ̀ọ́ kẹfìrí ma mùsùlùmí kan bí gbàtọ́ pa mùsùlùmí yẹn náà ni lágbájá di kẹfìrí làkàtì gbé di kẹfìrí fàwa káfìrí fàwa káfìrí kọ̀rọ̀kọ̀rọ̀ ni o ọ̀rọ̀ tó sì wúwo ni o ọ̀rọ̀ tó lè bayé rẹ jẹ́ tó lè balẹ̀ kíámà rẹ jẹ́ ni àbí ẹni bá pa mọ́mì ni muta amidan tọ́mọ ma pa kílẹ̀ sàn rẹ̀ jahannama khalidan fiha jahannama ni tí ó pẹ́ ń bẹ̀ kan ní kése ẹ bá sì wọlé ní sọ́wọ́ táwọn yẹn fi ń kàfàrà àwọn yẹn lé ní àwàdàkọ́ o gbogbo mùsùlùmí wọn ti pè ní kèfèrí tán ó di mẹ́ta àkọ́kọ́ ń tá àkọ́kọ́ sọ tẹ́ẹ̀fì máa láṣejù òun ni pé ntọ́lọ́hún ò gbé kọ́ ntí pọ̀ bá ká ọlọ́hún ní gbé kọ́ yẹn lọ́rùn òun fún rẹ̀ ẹ lè gbé kọ́ rẹ̀ ní àbíkọ́ tó lọ́rùn yẹn fáwọn míì ní tipa àwọn ọ̀ka ẹlẹ́ẹ̀kejì gbogbo ntọ́lọ́ ń pè ní tọ́ yìí bá àti ntọ́ má tó ṣe lẹ́tọ̀ọ́ àwọn yẹn sọ di ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ wá ní. aluguluwu fil hukmi ala al ká ṣàṣejù níbi ipá máa dájọ́ lérí àwọn èèyàn mo ti sẹjọ́ ń pé méjì ni nínú kán máa yìn kí wọ́n yin àyìn bóró àbí kí wọ́n fẹ́ bàjà pẹ̀lú èébú kí wọ́n wá pè ní ntí òsè kíní ntí ọ̀jẹ́ ìbádàlá kí lẹ́lẹ́ kẹrin tá a fi máa láṣejù tá a fẹnu kan díẹ̀ mbẹ́ lẹ́ni tá a padà parí ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run mẹ́jọ táwa bọ́ sí tọ́pìkì mi bukidu nurse inú tá a fi máa láṣejù yóò máa bínú àwọn èèyàn wà á ti kọ́ọ̀rì him yóò máa yẹ pẹ́lẹ́ àwọn èèyàn wọ́n ìsìdìrà àhìbí him yóò máa ṣe wọ́n níṣe èèyàn yẹ̀yẹ́ tí ó bá sọ̀rọ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ yóò yẹ pẹ́rẹ́ yóò yẹ̀yẹ́ ẹni ẹ bá ti rí tí ń yẹ̀yẹ́ múmi ọmọ ìyá rẹ̀ tí ń yẹ̀yẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ aláṣejù ni kọ́dà ń bẹ ní ẹjọ́ ìjọba lẹ́sìn tí ó máa wọ rẹ̀ pé ọlọ́run fi súnà kan rọ lọ́rùn ó fi súnà méjì mẹ́ta rọ̀ ọlọ́run bóyá ń ṣe kìyàmù lé lérò ọlọ́run bóyá dùn àárẹ̀ ọ̀bọ bóyá ọlọ́run ní kó ṣe súnà nùgbà kó yanjú sòkò tó yanjú bóyá ọlọ́run àwọn súnà kọ̀ọ̀kan ṣe yóò máa wu ẹni tí ò sí àwọn tóun ṣeun yóò máa wò wọ́n wò pé ọ̀ àwọn eléyìí ṣe èèyàn gidi làwọn eléyìí ni tí wọ́n ṣe súnà yóò máa wò wọ́n wò sẹ́ẹ̀rẹ́ ni tí ọ̀rọ̀ rẹ̀ bá rí báwọn ṣètánì ti dá sọ̀rọ̀ rẹ̀ o torí sètáni jẹ́ kọ́ jọrẹ̀ ní ojú sètáni jọ jọrẹ̀ lójú lápèjúwe ẹ wà ládùúgbò bọ́dà náà wà ládùúgbò àmọ́ kí wà mọ́sálásí déédéé ẹ̀yìn sì wà mọ́sálásí kẹ́ ẹ máa fojú pé ọ mùsùlùmí yẹyẹ yẹyẹ kan ní kékerun jẹmọ́ ìtumọ̀ ẹni pé yìí tí wọ́n ń kíjọ̀wọ́ ní sètáni ṣe ní ẹ má jẹ́ sátani òṣìṣẹ́ ló sọ fún yín débi kẹ́ ẹ máa fi wá fáwọn kan ṣe yẹ̀yẹ́ kẹ́ ẹ máa yẹ̀yẹ́ wọn kẹ́ ẹ máa yẹpẹrẹ wọn bọ́lá ń bá fi ọ́ ṣe kòńgẹ́ tó rí àwọn ṣe bá dà sí ó tún máa bẹ̀rù kọ́lọ́ wọn gbà lọ́tọ̀ ni kì í ṣe pọ́ máa fáwọn tí ètí máa ṣe ṣe yẹ̀yẹ́ sáwọn mọ̀ pé ti gbẹ́jà mí lé lọ́wọ́ tó nánú ṣètánì gbẹ́jà mí fọ́ tó nánú ni anábìwá Muhammad ó ní bihasabi mori imina shar an yahkira ahahul muslim tẹ́ẹ̀fìrí dé èèyàn bá ti burú tó pé èèyàn búrẹ́lẹ̀ àbí èèyàn búkọ ẹ wo bí ti ń fi mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ṣe yeye. bẹ́ẹ̀ fi mọ̀ ele eléyìí èèyàn bú ńlá ni èèyàn bú kékeré ni èèyàn bú tó wà láàrin lòun náà èèyàn bú tó lágbà èèyàn bú tó kéré àbí tó wà láàrin ẹ wo déédéé bí bá ti fi ọmọ ìyá ya mùsùlùmí ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ fi mọ̀ orí èèyàn tó náà jẹ́ ẹ lọ wọnú alukur'an ọlọ́ni yà yọ alladhina amanu èyí tẹ́ jẹ́ múmìnì la yaskhar la yaskharu qawmun min qawmin asa an yakunu khayran minhum èyí múmìnì múmìnì kan ìjọ kan nù yín kò gbọ́dọ̀ fìjọ kan ṣe yẹ̀yẹ́ bóyá àwọn tẹ̀ ń ṣe gan lórí jù yín lọ wala nisa'un min nisa' obìnrin kan ò gbọdọ̀ fún àwọn obìnrin kan ò gbọdọ̀ fara wọn sí yẹ̀yẹ́ asa an yakunna khayran minhun àwọn tẹ̀lé ìsìn yẹn lè lórí jù yín lọ wala talmizu anfusakum ẹ má máa yín múlẹ́ra yín kẹ́ ẹ má pẹ̀gàn ara yín wala tanabazu bil alqab ẹ má máa pẹ́ra yín lóko tẹ̀ jẹ́ bisal ismul fusuqu ba'dal iman orúkọ tí ẹ bá pé èèyàn tí ọba da lẹ́yìn tẹ́ jẹ́ mùmínì ìwàkiwà ni o wa man lam yatub ẹni tí ọba dájọ́ tí ọba túbá lérí ẹ̀ fa ulaika hum adh-dhalimun àwọn eléyìí ní alábòsí ibadallah sórí kó ríra rẹ pọ̀ da jẹlómi lọ kọ́ wá ríra rẹ pọ̀ má jẹlómi lọ kó ríra rẹ kọ́ máa fà wọn tó rò pé ọmọ ṣe yẹ̀yẹ́ nínú àṣejù ni o àwọn tó rò pé ọmọ kọ́ ọmọ yẹ̀yẹ́ wọn kọ́ ọmọ dọ̀tí wọn kọ́ ọmọ sọ̀rọ̀ wọn láì dáa sórí tó ń ṣeun hmm. rántí pé ọ̀ challenge ọlọ́ni o ọ̀nà olóńgbà ń challenge ọlọ́ lọ́dẹ̀ wọn sahih muslim nínú àdísì jundub ibn abdullahi al-bajali ọ̀là nàbì sọ pé ní ìjọ kan ọkùnrin kan sọ pé wàláhi la yaghfirullahu li fulan òun fọlọ́n búra ọlọ́run ò lè fi rí jìn lágbájá òun fọlọ́n búra ọlọ́run ò lè fi rí jìn lágbájá sí ẹ̀ mọ̀ pé túmọ̀ ẹni pé ẹni tí ń pọ́lọ́run ní jẹ nìkan òun sì bá dàbí ẹni tí ń rí kọ́lọ́hún ní feríjì òun dàbí ẹlẹ́ gbẹlẹ́sẹ̀ eléyìí wá ń kọ́lọ́hún ní feríjì eléyìí abẹ́kọ́ lẹ́yìn kọ́lọ́hún ní feríjì ọlọ́fẹ́ jẹ́ lẹ́yìn. faqala Allah ọlọ́run wá fèsì pé mọ́nì lẹ́dí yàtà àlà àlàyé àlà àkìfẹ́rẹ́ àlè fúlàní ta ni wá ń sọ pé mi ò lè feríjì lágbẹ́já ta lólu ẹ̀ ti sọ pé ìyẹn sẹ̀mi ò ní lè feríjì kí ni ìbá fa inni qad gafartu li fulan ẹni tí wọ́n ní ìní ìfẹ́ríjì òun mo ti fẹ́ríjì yìí wàhábàtú àmàlàkà èyí tí ń pè ní ìfẹ́ríjì yẹn òun mo bá sẹ́rẹ̀ jẹ́ ẹ̀mọ́jì sí ọ̀bàjẹ́ ìrí rẹ̀ pọ̀ jẹ́ àbìdí ò ń sin lọ́hùn ò ń sin gbá ò ń sàwò ọ̀ wá ń fẹni tó rò pé ò ṣe tó ọ́ ṣe ìtumẹ̀ ní kọ́lọ́ lè ṣe kí ni ó lè bá sẹ́rẹ̀ jẹ́ ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ màláyé.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 وعلى آل إبراهيم إنك حميد مجيد ويا فوز المستغفرين ويا سعادة التائبين والحمد لله أقيم الصلاة عباد الله